ó ti ìtàn àpọ́nlé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀sìn kí ni gbàgbọ́ kí lẹ́sìn gan kí làwọn àmì kọ̀ọ̀kan ńgbà tó ṣe léyìí tán wọ́n ló dìde àwọn ṣe bí ìgbà káwọn máa lé lọ káwọn tiẹ̀ fi bọ́yá káwọn bí léèrè bó o ní tiẹ̀ ṣe jẹ́ o làwọn bá wà tì òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wá sọ fáwọn wípé jibrilu nìyẹn o ó wá kọ́ yín lẹ́sìn yín àwọn question òun béèrè òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fèsì bójìṣẹ́ ńlá ṣe ń fèsì ló ń sọ pé bẹ́ẹ̀ ni wọ́n láwọn wá ń wojú ara wọn pé à ó ń béèrè bójìṣẹ́ ńlá ṣe ń fèsì sallallahu alaihi wasallam ó ń sọ pé bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn ọmọ kéwu Sheikh Muhammad Nasiruddin Al-Albani rahimahullah rahmatan wasi'a ó ṣe tírà yìí torí pípàtàkì rẹ̀ ó ṣe ní question and answer ntí gbogbo àwọn àáfàá yòókù náà sọ lórí àwọn oríṣiríṣi báyìí wọ́n mú wá wọ́n dẹ̀ fi àlàyé sí i pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn àáfàá méjèèjì ni tó jẹ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ààrò tó ń di súnà mú ní àsìkò tá a wà nínú rẹ̀ nísìn sheikh muhammad nasir al-albani abunafillah sheikh abdullah bin abdulaziz bin baz àti sheikh muhammad salih ibn uthaymin rahimahumullah rahmatan wasi'a gbogbo àwọn àlàyé wọ́n ṣe ní ṣókí ń bẹ̀ tó jẹ́ pé ẹnìkankan ò ní rí àwíjàre láti sọ pé òun ò mọ̀ ń kí kí ọba adẹ́dà kó jẹ́ ká lè kí i ní kíkí tí ó jọ tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kó wá gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlù wà láyà torí gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú tá a dẹ̀ ti máa mú wa nínú tíra yìí náà gbà tá à ń bá ń kà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé ẹlòmíì ó kírun o ìdá kan nínú mẹ́wàá aládàáni ó rí ẹlòmíì ìdá kan nínú mẹ́sàn-án ẹlòmíì ìdákanu mẹ́jọ ẹlòmíì ìdákanu méjì ẹlòmíì ìdákanu mẹ́fà ẹlòmíì ìdákanu márùn ẹlòmíì ìdákaninu mẹ́rin ṣàmọ wípé gbogbo àwọn tí wọ́n bá ní àwọn ìdá ìdá ìdá yìí wọn ò tí ì rí nǹkan kan mú ẹlòmíì yóò rí ìdajì tó ń túmọ̀ sí pé bí ìrun bá ṣe jọ ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sí. Si, ló ṣe máa mu sí tó ń túmọ̀ sí wípé gbogbo ahadith lórí bójìṣẹ́ ńlá sàlàlù sàlàm ti kírun bó bá ti ṣe tó bá ti fẹsẹ̀ múlẹ̀ ara rẹ̀ náà ni tá a máa consider òjíṣẹ́ وتخير من ويتخير من الأدعية الاستفتاح ما تيسر له nígbà tí kírunkírun bá dúró tó ṣe takbiratul ihram tán tó ń wo ibi tó máa ṣe sùjádà sí yóò yàn nínú àwọn àdúà tá a máa tì síwájú lẹ́yìn ìgbà tá a bá ṣe takbiratul ihram tán àwọn àdúà yìí pọ̀ wajhatu wajhiya lilladhi fatara samawati wal arda hanifan muslima wama ana. من المشركين إن الصلاة ونسك ومحياي ومماتي لله رب العالمين وحده لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب ونقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس واغسلني بالماء والبرد والثلج ó pọ̀ gan but imaamu sunna imaamu ahmed wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ èyí tó pọ̀ yìí irun òru lòjíṣẹ́ lásàásílà máa ń sábà ṣe tó jẹ́ irun tahajud irun nafla wípé èyí tó jọjú ni wípé. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جد جدك kí ni ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí yí pé eléyìí ni Umar bin Khattab radiyallahu anhu òun ló ṣe nínú mímbàrí òjíṣẹ́ lásìlá àlàsálàm kìí ṣe ṣe nìkan ó tún gbé ohùn sókè pẹ̀lú rẹ̀ bí ìgbà tí ń fi ń kọ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ wípé tẹ́ ẹ bá ṣe takbiratul ihram tán o ẹ má gbàgbé àti ṣe eléyìí o eléyìí gangan ni ẹ ṣe o imaamu sunna rahimahullah tawasa imaamu ahmed bin hanbal ni tí ìbá ṣe pé léyìí ni ó mú jù fún ìrun ọ̀ràn yẹn ni nínú mímbàrí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Umaru ní máa fi eléyìí kọ́ àwọn èèyàn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀. nínú ọ̀rọ̀ imam sunna ni ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ but tá a bá wele yóò tètè rọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwa olódo lọ́rùn láti tètè mú wá ju àwọn fọ̀páwọn rẹpẹtẹ tí ń bẹ ní tí ẹgbà wá wá lórí rẹ̀ lọ kì í dẹ̀ tún ṣe yẹn nìkan ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn iṣẹ́ jíjẹ mímu àti oríṣiríṣi ó wà wájú wọn wọ́n fẹ́ mú ìwọ ọba adẹ́dà kó ń bẹ̀ pápápá ni gbàtí màmú bá wá ṣe takbiratul ihram tó wá jókòó tí wọ́n tún fa duawul istiftah nífọ̀pọ̀ àwọn rẹpẹtẹ kọ́rọ̀ mọ́ dàbí ọ̀rọ̀ sàbẹ̀ tó kírun ní.